إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله ما زال الحديث مع تنويع رحمة الله سبحانه وتعالى بعباده فقلنا بأن رحمة الله سبحانه وتعالى تتنوع باعتبار ظهورها للعقلاء وعدمه فتنقسم إلى رحمة ظاهرة ورحمة باطنة ورحمة الظاهرة هي المعروفة لدى العقلاء من الناس عموما أو لدى الخواص منهم ورحمة الله ورحمة الله الباطنة هي التي لا يعرفها إلا الله وقد وسعت رحمته كل شيء قال الله تعالى ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون أدكتم ولم أدكتم في أجدفلة في جسم أقول لك تصور أتدكي أدنبوا محمد òtítí ọlọ́run ní ẹrúsìn rẹ̀ ní kí ọlọ́run bá kí ọkẹ́ kí ọgbẹ́ àti gbogbo ẹ̀lú ìwádìí ọmọ Islam tí ó fi jẹ́ ogún ìdè kọ́lọ̀ jẹ́ gbogbo ọjọ́ wà nínú wọn ẹ̀yìn ẹrúfin ọlọ́run nípa àánú ọlọ́run ká tó pàtì tẹ́lẹ̀ náà la tó ń lọ lórí wípé àánú ọlọ́run ọba àlejò ọlá ó oríṣiríṣi nínú ọ̀nà tí a ti mẹ́nu bá ọ̀nà ní àánú ọlọ́run èyí tó fi ojú hàn sí àwọn tó ní làákàyè àti tó fojú hàn òun náà ní tó fojú hàn sáwọn tí ń láàkẹ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn tí ọ̀yọ́ ẹni kẹta sílẹ̀ àdúgbọ́jẹ́ pé àwọn èèyàn kan tí wọ́n bá ronú jinlẹ̀ òun náà ni wọ́n yí pé àánú ọlọ́run lélẹ̀ òun náà hàn ní àánú ọlọ́run tí fojú hàn òun náà pé ọlọ́run bá tí àánú òun ọlọ́run tí ò sí lára ẹ̀ tí í túmọ̀ sí pé tí kankan bá tiẹ̀ nínú yà ìjẹ àjẹlé nínú yà àánú ọlọ́run tó wà níbi ìyá tí ń jẹun náà tó lè fi ọlọ́run bá àlejò ọlánìkan lọ́mọ ọlọ́run bá sọ yìí pé wọ́n rà sí wọ́n ti àti kò lẹ́sẹ̀ àánú èmi ọlọ́run kò fi ń tí ọ̀ká bọ̀dọ̀ gbogbo na pátápátá ló dé fasa àtúbọ̀há lẹ́lẹ́rí na na wa na zaka na wọn bí na yóò nínú ọlọ́run wọn ọlọ́ọ̀ba yóò ṣe àánú ìní ọ̀ràn fún àwọn èèyàn tó pé wọ́n ní ìbẹ̀rù ọlọ́run tí a sì yọ zakat àti àwọn tó ṣe pé wọ́n ní ìgbàgbọ́ ti àlejò ọlá wọ́n ní ìgbàgbọ́ sí àwọn lábẹ́ eléyìí lásọ pé ìgbà ọmọ ẹ̀dẹ́ ọmọ ọrùn kan ní tọ́jẹ́ pé tá a bá wò lọ́ọ̀kan á pé ìyà lélẹ́yìí àbí ń tá a kórìíra lélẹ́yìí àbí ìbànújẹ́ lélẹ́yìí àbí ìnira lélẹ́yìí tó jẹ́ pé oore ọlọ́run àánú ọlọ́run ọ̀fara pamọ́ síbẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí ọwọ́ ahọ́n sí yàn yìí pé àánú ọlọ́run lélẹ́yìí ó sì lè jẹ́ tó òbí kejì tó jẹ́ bá àánú ọlọ́dún tó kọ́ ṣùgbọ́n tí ó padà dì yọ padà já sí ìyá ọlọ́ọ̀bà àlejò ọlá nínú oríṣiríṣi àwọn tí ń ṣẹlẹ̀ nínú ilé ayé yìí àwa náà ti rí àmì rẹ̀ ìgbà ní àìsàn ó séèyàn tí ó tún wá pàpà wá já sí ọpẹ́ tó ṣe yí pé olóòtú wa máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run wípé ti ṣe tó ṣe òun ọjọ́ kò wọ́n ní ẹ̀sìrẹ́ǹtì ní ìsẹ̀yìn yọ́wọ́ a máa gbìyànjú bí òsè ní fi òun mọ́ bẹ́ẹ̀ náà nínú nínú ilé ayé yìí o náà ní pé àìsàn lè mọ́lẹ̀ ilé tó bá mọ́lẹ̀ yọ́wọ́ òkùnfà tí ní ṣe àwọn tó káìsàn wọn bá ṣe ìbáwà pẹ̀lú àwọn èèyàn tó ṣe pé wọ́n ṣe kò ń àbúrú náà tí èyàn a máa ṣe àìsàn fún yàn gbà ní ìfẹ́yàn ọ̀nà owó rẹpẹtẹ ní lórí tọ́nà ọba àlejòọlá tí ọwọ́ akókó ní àlàáfíà lẹ́yìn ìgbà náà yọwọ́ akóbi pẹ́pẹ́ ọ̀rọ̀ lọ́jọ́ pé gbogbo owó tọ́jú ọ̀yọ̀ lójú kò ná yọ kọjá yọ òní tó ìdá kan nu ọgọ́rùn-ún tí ènìyàn pàpà wá ní láyé tó tó kó bẹ́ẹ̀ tí ó sì máa na sójú ọ̀nà tọ́lọ́run àbí fún ẹni tó náwó lé lórí nínú tó a tún gbọ́dọ̀ wòye òun náà ni ikú tí ń pa wá òǹkúnyà ti ń bẹ láàrin ẹ̀mí àti ara tí kú ó dé téèyàn bá wò ó ẹ̀mí yìí fẹ́ fira wọn lẹ ìyá máa wò ń ní ìpè ìbànújẹ́ lélẹ́yìí ìnira lélẹ́yìí tó sì wàá jẹ́ pé yọ wàá jásí dáadáa àti ìkẹ́ ọlọ́run torí pé ní àkọ́kọ́ àánú ọlọ́run ọba àwọn àmọ́ ọba ìtọ́lọ̀ ń bá fún ilé ayé nìkan ilé ọmọ rí ìtọ́lọ̀ ń parí sí lẹ́ẹ̀dẹ́ nínú sàárì àti láti fi àmọ̀ tó lè rí àgbà tó bá dùn bí kẹ́kọ̀ọ́ nílé ayé bẹ́ẹ̀ náà sì nígbà tí ilé bá gbára tí ẹ̀mí ò ní dúró lára rẹ̀ mọ́ iná ẹ̀mí ẹ̀mí máa ń kúrò lára tẹ́mi bá wá dúró lára tára òkú lé gbé mọ́ yóò di ìdàkudà yóò di nítorí pé kò ní ní ìtumọ̀ èyí ò ní wà láyé kò sì ní jẹ́ kó tó kúkú ọlọ́kọ́sọ àti ònúwú ẹ̀ ọlọ́ọ̀bá ìpẹ́ àtọ́fà ipé Allahu yatawaffa al-anfusa hina mawtiha wallati lam tamut fi manamiha فيمسك فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون Ọlọ́run ní ọba àlejò onímọ̀ ń gbẹ̀mí nígbà tásìkò rẹ̀ tó bá ti tó

lásìkò tó wù ú nígbà ọba tó wá yá ọlọ́ọ̀bọ tó dá ẹ̀mí padà sí lára tí ó sì máa sọ ní nọ́wálì bó ṣe ń ṣe é tẹ́lẹ̀ ẹni tí ọba sì kú ọlọ́ọ̀bá alẹ́kọ̀ọ́ láti pé wà yóò ṣe lulẹ̀ kọ́kọ́rọ́ ilá ajáde mùsàlùmá ọlọ́ọ̀bá sílẹ̀ kọ́ máa lu ẹ̀mí bí àsìkò tó ti nígbà tí kí n wájú ọlọ́ọ̀ni tó náà ní kàṣẹ torí ẹ̀ ló jẹ́ pé àìyọ́yàn lórí wípé ó kú àti òtẹ́ náà bọ́ ó ti nígbà kéke lásìkò ń bá ikú ọ̀wà akọlẹ̀ mọ́ lórí náà ni ó mọ́ ọ lọ ọlọ́ba fẹ́ pé inna fi dhalika la ayatin li qawmin yatafakkarun dájúdájú òun àmì bẹ́ẹ̀ bí ikú yìí fún àwọn tí wọ́n bá ní làákàyè kí wọ́n lè ronú bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹ̀sán dáadáa àwọn orí gẹ́gẹ́ bá fi sọ lórí dáadáa tí èèyàn ṣe èèyàn olè rí àtìlẹ́yìn ikú ọlọ́ba sọ fún ayé pé kullu nafsin dha'iqatul maut وإنما توفون أجوركم يوم القيامة فمن زرزي عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور gbogbo ẹ̀mí pátápátá òun náà ní ọ̀tọ̀ ikú o kì í túmọ̀ sí pé ikú èsì òpin ìrìn àjò ìtọ́wò lásán ni gbogbo ẹ̀mí pátápátá ti bá ń mí òun náà ní ọ̀tọ̀ ikú o ntí ọkàn ṣẹlẹ̀ pé kí ọlọ́run bá lè fi ọlá yóò ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀san yín fún yín lórí iṣẹ́ tẹ́ ẹ bá ṣe tọ́ba jọ̀ ǹdà kìyàmà ẹ yóò tọ́lọ́ bá gbé jìnnà sí iná tó fi wá àlùjánnà ìlú ẹgbẹ́ ẹ̀ ti jèrè o ọlọ́run bá lè gbọ́lá pé pé ìgbésí ayé tá à ń lò yìí kọjá sí kéde kan ìgbésí ayé ẹ̀sán jẹ́ lásán ni tọ́ba ti rókè pé yẹn gbẹ́ni ní ọ̀tún bẹ́ẹ̀ àádá àádá alẹ́ ayé ọlọ́run sọ̀rọ̀ yẹn ibi tọ́lọ́run nínú rírí ayé o náà ní wàhálà oríṣiríṣi àti ìnira tí wọ́n fẹ́ bá ń kòkò sójú ọ̀nà ọ̀tọ́lọ́run ẹ̀ bá ń kòkò sójú ọ̀nà ọ̀tọ́lọ́run yóò kan oríṣi ìṣòro àwọn èèyàn ó fi nira kàn án àwọn èèyàn sọ̀rọ̀ sí wọ́n sọ̀rọ̀ rẹ̀ àwọn èèyàn ó fi wọ́n fi wé e sí ọ̀dà bẹ́ẹ̀ náà bá ń wo ìnira ni ṣùgbọ́n gbà bá ronú sí dáadáa á torí pé ẹ̀sán dáadáa tọ́lọ́run palẹ́ sí ilẹ̀ fẹ́ lákòókò sójú ọ̀nà ọlọ́run a lè sàdédé rì àfi ká kòkò sójú ọ̀nà ọlọ́run àfi ká kan àwọn ìṣòro oríṣiríṣi bẹ́ẹ̀ náà sì ni àwùjọ wa àtúnṣe ò lè bá láíláí àyàfi táwọn nìkan tí ẹ bá ń gbìn lórí ọ̀nà ọlọ́run tí wọ́n ń pèpè sójú ọ̀nà òdodo torí pé ẹ̀sìn tọ́lọ́run pẹ̀lú ẹ̀sìn tọ́lọ́run pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run iná ní àwùjọ wa ò fi dáa kọ́lọ̀ kọ́ bá fi àtúnṣe àwùjọ náà ọlọ́wọ́n bá àdékè ránṣọ fún wọn kúrò àyè pé amúhásíbítùm àǹtẹ́dìkọ́lù jáde ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب ọlọ́run bá ní ẹ̀yin sàbí àdébí sallallahu alaihi wasallam tẹ́ẹ̀mọ̀ lérò pé ọ̀fẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀yin mùsùlùmí bẹ́ẹ̀ tẹ̀lé súnà Ànábì sallallahu alaihi wasallam ẹ máa rò wípé ẹ máa wọ àjẹ́nà ní ọ̀fẹ́ ni tó jẹ́ kí àkàwé àwọn èèyàn tó ti ṣáájú wá báyé tó ṣe pé lójú ọ̀nà ọ̀tọ̀lọ́run tí wọ́n ń ṣe tí wọ́n ń pèpè sójú ẹ̀ ìnira ó ti wá kàn wọ́n àti ilé kókó ọ̀wárí ló wá bá wọn ilẹ̀ fún wọn tó fi gbé òjíṣẹ́ wọn àti àwọn tí wọ́n jẹ́ mùmínì òdodo tí fi ń sọ láàrin wọn wípé ìgbà ni àròsẹ̀ ọlọ́ọ̀ba àlejò ọlá ìgbà wo ni òde ọlọ́ọ̀ba sọ pé dájúdájú àròsẹ̀ ti súnmọ́ ká má ìlera tí bẹ́ẹ̀ bí nínáwó sójú ọ̀nà ọlọ́run àbí ti ṣe wàhálà lórí dáwà ìsìlámíyà bí kò ní pé àǹfààní rẹ̀ àti àánú ọlọ́run tí ó gbẹ̀yìn rẹ̀ òun náà kí a máa téèyàn bá wò ó èyí ò rí pé inú ìyá ọlọ́run ni kọ́lọ́ńkọ́ yà wá yà òsì ọ̀sẹ̀ tí ń fẹ́ tọ́ba wá ṣẹlẹ̀ tọ́ba wá wò wípé ìnira lélẹ́yìí lábala míì ó tún lè jẹ́ àánú ọlọ́run torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ṣẹ̀ tí ń ṣẹlẹ̀ nínú àwùjọ yìí àwọn tí ń tó tán àwọn tí ń rí jẹ tó àwọn náà ni wọ́n ń ṣe é nígbà tí àlàáfíà bá ń bẹ ọ̀rọ̀ ń bẹ gbogbo ẹ̀ ń bẹ ìgbà náà lèèyàn máa dá lori lóríṣiríṣi lóníranran tí ò ní rántí ọlọ́run bá ọlá ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé nǹkan fẹ́ fà ó sì mọ̀ wípé àtòjù lélẹ́yìí àìnílọ́wọ́ ọ̀hún yọ fà fìtínà fóun yọ máa sá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ṣẹ̀ àjẹ́ wípé àìníṣe lójúkọ̀nà kan ọjọ́ ìyàlátọ̀dọ̀ ọlọ́run lójúkọ̀nà kan ó tó jẹ́ àánú ọlọ́run tí yóò fi máa jìnà sí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ń bá kínú rẹ̀ ọmọdún àdúgbò torí pé oore ọlọ́run tí ń bẹ́ẹ̀ni kéèyàn orí owó náà kórí lò kórí ṣe o náà ní pé kí ìpìlẹ̀ owó nǹkan bá dáa tí ìpìlẹ̀ owó tó bá dáa tọ́jẹ́ pé ọ̀nà halali ló ti kó jọ àánú ọlọ́run ni ìyá ọlọ́run ni ọ rò pé àánú ni bẹ́ẹ̀ náà ọ̀nà tí ọba fi ń ná owó yẹn tó ń fi ojúṣe rẹ ìtọ́lọ́ ọba àlejò ọlá tó gbélé ọ lórí lórí ẹ̀mí rẹ lórí fámìlì rẹ lórí àwùjọ rẹ lórí ẹ̀sìn Islam lórí àwọn mùsùlùmí lórí dúkìá tó ní ìjọ ń ṣe ojúṣe rẹ lórí ẹ̀ tó ọba ti ń ṣe abọ́dúgbọ́lọ́dọ̀ ọlọ́run pé àánú ọlọ́run ti òdodo tí tí ò ní tí lọ́wọ́ pẹ̀lú rẹ̀ yẹn ṣùgbọ́n tó wáyé tó òjì kejì ní tó ò ṣe kò sì mọ̀ pé bó ṣe ń fojú wò pé àánú ọlọ́run ni ìdí àjẹ́ látọ̀dọ̀ ọlọ́run ni ọlọ́run kan gbé ọlẹ́kẹ̀ ni ọlọ́run bá lè gbé láti sọ ètò àwa máa ń di àwọn káàfìrí lẹ́jẹ̀ tó di pé ńgbà tí a bá gbá wọn mú á gbá wọn mú pẹ̀lú ìjà tí wọn ò ní bọ́ ń bẹ̀ ọlọ́run dákun orí ẹ̀jẹ̀ kọ́lọ́run mọ́ ṣe fún wa wọlá ti tó di ọlọ́run wọlá àánú rẹ̀ orí ìdẹnilẹ́kẹ̀ tó ṣe pé yóò wà fún ajá sí ìyá ọlọ́run ọlọ́run kó gbé jìnà sí wa gbogbo orí tọ́lọ́run ṣe fún wa ọlọ́run jẹ́ ọmọ ẹja sí àánú ọlọ́run ọlọ́run jẹ́ kí ìgbẹ̀yìn rẹ̀ ọmọ ẹja fún wa wọlá títóbi ọlọ́run wọlá àánú rẹ̀ ẹ̀ńtọ́ bá ní owó ọgbọ́dọ̀ sójú ọ̀nà tọ́lọ́run ó sì gbọ́dọ̀ pèsè ilẹ̀ di ọjọ́ ìrìnàlè kìyàmà àánú ọlọ́run nípa owó níbi kọjá pé ojú ọ̀nà tí yẹn bá rí halal nínú rẹ̀ fi ń ṣe ojúṣe rẹ̀ tó ní ìbámu sí

ní ń bẹ pẹ̀lú rẹ kìí ṣe àánú ọlọ́run rárá ọkàn fojú wo ni ẹni tí àánú ọlọ́run wà pẹ̀lú ẹ̀ òun ni ẹni tọ́lọ́ ọba àlejò ọlá tọ́kẹ́ tó ṣe fún tọ́wọ́ àrọ̀ ọrọ̀ tó rọ̀ fún tọ́lọ́run nǹkan mọ́sálásí ó ń fún ọmọ òrukàn ló ń jẹ ó ń fún àwọn opolówó ó ń yọ zakat ó ń ṣàánú àwọn aláìní lóríṣiríṣi ó ń ṣe oríṣiríṣi ìtẹ̀lé tọ́lọ́run ìyọnu lórí gbogbo tó bá ń ṣe fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn bẹ́ẹ̀ náà sì ni kọjọ́ra rẹ̀ lójú pẹ̀lú owó tọ́nà ọba àlejò látó fún bẹ́ẹ̀ náà sì ni kò gbéraga sí àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ẹ̀yìn ẹrú fi ọlọ́run nínú àwọn ojúkọ̀nà haram tọ́wọ́pọ̀ jù nínú àwọn àwùjọ yìí tí àwọn èèyàn tí wọ́n máa fi ń wá owó òun náà ni owó tí wọ́n ní tó ṣe yí pé ẹni tó ní kọ̀yọ̀ǹda kí wọ́n ní kí wọ́n kí wọ́n mú àbí kọjá yí pé ṣẹ̀ríà ìsìláàmù gangan fúnra ara rẹ̀ kò fọwọ́ sí tó lówó bá ní gba owó yìí tí ṣẹ̀ríà ìsìláàmù kò fọwọ́ sí pé kó fún ọ haramu náà ni haramu ni tí ṣẹ̀ríà àbájọ ìdá kó lè pé kó fún ọ ìwọ ìdínú lè máa ní ìdínú ṣáà rẹ̀ ìyọ̀ǹda tọ́lọ́wọ́ àti ìyọ̀ǹda ẹ̀tọ́ lọ ń fún ní dúkìá yẹn kọ́yọ̀ǹda méjèèjì iná ẹ̀ owó fún fi di halal lápèjúwe owó téèyàn jí haramu ni ọlọ́wọ́n bá ọ̀fẹ́ tí jí dúkìá rẹ̀ náà kò fẹ́ owó òlù táwọn kó jẹ haramu ni ọlọ́wọ́n bá ọlá kọ̀yọ̀ǹda rẹ̀ kò sí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà sì ni àwọn ọ̀nà méjèèjì ló fi rúkun ọlọ́run bẹ́ẹ̀ náà ni ntọ́ba jẹ́ àbòsí bá pẹ̀lú ẹ̀ tọ́ba rí kúlẹ̀kúlẹ̀ tó gbé kò ní fẹ́ nìyẹn nìyẹn àánú ọlọ́run kọ́ ló mú lọ o nǹkan tó ti bàjẹ́ tí wọn náà mọ̀ ó ti mọ ibi tó bàjẹ́ sí àbí àléébù tó lè ní price ẹ̀ wọ́n wá ta fún oníkọ́mọ la lọ o sì wá gbowó inú rẹ wá dùn pé ìtàláàrọ̀ ní tiẹ̀ fi lè jẹun haramu ní tó ń di jẹun gíṣù ni wọ́n ti yẹ bòtú ni wọ́n ti nù sẹ́ríà àníbi wọ́n sọ̀rọ̀ náà àlewọ́sọ̀ máa ń bẹ́ ṣíṣe àná ìbàdàn ìsàmì nà ẹ̀ńbà arúgbọ́jẹ fún àwa mùsùlùmí arúgbọ́jẹ fẹ́ tí èsè mùsùlùmí náà irú ẹni bẹ́ẹ̀ kò bẹ́ẹ̀ náà sì ni gbogbo ipò tí yẹn bá wà tí bá fi exploit àwọn èèyàn yòókù tí fi ń kówó jẹ haramu ni nǹkan tó ń kó jẹ هذا وصلى الله على نبينا محمد وآله وصحبه وسلم